محمد بن عبد الله وعلى آله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الحادي والتسعين وعن ابن مسعود رضي الله عنه قال أتى النبي صلى الله عليه وآله وسلم الغائط فأمرني أن آتيه بثلاثة أحجار فوجدت حجرين ولم أجد ثالثا فأتيته بروثة فأخذهما وألقى الروثة وقال هذا رفق أو رفق أخرجه البخاري وزاد أحمد والدار قطني ائتني بغيرها àdéhì onáà ní àdéhì ẹlẹ́ẹ̀kọkànléní àádọ́rùn wọ́n gba ìgbàwọ́rọ̀ yìí wá lẹ́tọ̀ọ́ Abdullahi bin Mas'ud radiyallahu anhu ó ní anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n lọ sí gbàgbẹ́ wọ́n á láti wípé kí n bá wọn mú òkú mẹ́ta wá òkúta mẹ́ta mo wá rí òkú méjì wọlé ẹjù tẹlifẹ ṣùgbọ́n rí ẹlẹ́ẹ̀kẹta fa atẹ́yìtòkò bẹ̀rẹ̀ òtẹ́tẹ́ ni mo bá mú ìgbẹ́ ẹran wá fún mo fi ṣe kẹta. فأخذهما النبي صلى الله عليه وسلم وقبا وكمجج وكتا مجج تنبي أنه تمم وقبا وألقى الروث ثم يجينا تسكتا حصانا وقال النبي صلى الله عليه وسلم يعني هذا رجس أو ركس اللي يبيني الإمام البخاري أنا يعني أقوى èyí tó wá lọ́dọ̀ imam ahmed àti ad-Daraqutni rahimahumullah ta'ala anabi sallallahu alayhi wa sallam nínú ẹgbà wa ti wọn àfikún wa àfikún yẹn ni ètè ní bi ghayriha báyìí mú òkú wa dípò ìgbẹ́ràn yìí. إبوا رأي ولد عبد الله بن مسعود رضي الله عنه ابن مسعود وجد خادم رسول الله صلى الله عليه وآله وسلم أماده قال النبي صلى الله عليه وآله وسلم أتمكن كتشت النبي صلى الله عليه وسلم في سلايس المدينة عبد الله بن مسعود رضي الله عنه ó jẹ́ ọ̀kan nínú àwọn al-Hudhaliyun al-Hudhaliyun ẹ̀yà kan ni nínú àwọn ẹ̀yà Lárúbáwá tó ti pé ìlú wọn wà lágbọn At-Ta'if olùmọ̀nlá ni wọ́n máa ń pè ní Abdullahi ibn Ummi Abd. عبد الله ابن أم عبد وقال ابن أم عبد كما سبق عبد الله ابن مسعود رضي الله عنه olùmọ̀láni ó sì jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tó kọ́ gba ìsìn Islam nínú àgbà nínú àwọn sàbí níbẹ̀. Ibn Mas'ud radiyallahu anhu ó kọ́ kéwú lẹ́nu ànábì sallallahu alaihi wa sallam níbi tí wọ́n ní lẹ́nu ànábì sallallahu alaihi wa sallam ló ti kọ́ ló ti gba àádọ́rin súra àádọ́rin súra lọ́kọ́ láti ẹnu ànábì sallallahu alaihi wa sallam ní tààràtà ó mú alukurani fi dọ̀gba nìbíkan nàbì sallallahu alaihi wa sallam wọ́n ní man ahabba an yaqra al-Qur'ana ghaddan kama unzil falyaqra ala qira'ati ibn ummi abd ẹni bá fẹ́ ka alukur'ani ní tútù bẹ́ẹ̀ ló ti sọ̀kalẹ̀ kọ́ máa ké ní ìbámu pẹ̀lú kíké ti ibn ummi abdullahi bin mas'ud radiyallahu anhu anabi sallallahu alaihi wa sallam wọn sọ fún wọn ní kó ké sáwọn létí wọn ní kayfa aqra'uhu alayka wa alayka unza báwo ni ti kà á fún ọ tó ti pé wọ́n lọ́wọ́ bá sọ kalẹ̀ fún anabi sallallahu alaihi wa sallam ni àwọn fẹ́ gbọ́ lẹ́nu ẹlòmíì subhanallah abdullahi bin mas'ud ọbẹ̀rẹ̀ ọdẹnu lẹ́yìn alukuraani kíké ó kéde bí ọ̀rọ̀ ọlọ́run fa kayfa idha ji'na min kulli ummatin bi shahidi bi ثم جئنا بك على هؤلاء شهيدا النبي لو توبا صلى الله عليه وآله وسلم báwo lọ̀rọ̀ ṣe rí nígbà tá a bá mú ẹlẹ́rìí kọ̀ọ̀kan jáde láti inú ìjọ kọ̀ọ̀kan tí ọmọ ẹjẹ́rìí léjọ kọ̀ọ̀kan lórí táwọn mú ànábì sallallahu alaihi wasallam náà wàá kọ́ jẹ́lẹ̀rì lórí àwọn eléyìí ànábì bú sẹ́kún sallallahu alaihi wasallam. nínú àwọn àyà èyí tó jẹ́ àyà alukur'an tánà bisalòlá àdùsẹ́lẹ̀ tó ń túmọ̀ fún wa nínú àwọn àtẹ̀síìr المأثور عن النبي صلى الله عليه وسلم من روايات كما تري بين القيامة لا ترى بابا بيبو ما نبي

ìbọn náà ní ìròyìn fún àtúnṣe odidi súrà kankanlẹ̀ fún pé nìkẹ́ni súrà tó náà táwọn ni iroyin fun atunse odidi sura kankanle fun pe nikeni sura to naa tawon ni o ti rí fún ọ fẹ́ni ummatu muhammadin sallallahu alayhi wa sallam وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا àwọn èèyàn nabi muhammed sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ni ẹbí wọn léèrè Ọlọ́run sì bí wọn ń gbọ́ ṣé nóhà jíṣẹ́ fáwọn èèyàn bẹ́ẹ̀ ni ojúṣe fún un sẹ́yìn rí nóhà bá lùgbà á bá lùgbà àti rírí bóòlù ẹ̀sìn wa mọ̀ ipò jíṣẹ́ òjíṣẹ́ ọlọ́ọ̀sìn ni kò dín kankan kò nínú tọ́lọ̀ bá ní kó jíṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọlọ́run wọ ọlọ́run ti fún المؤمنون درجتهم عند الله عالية بسبب إيمانهم àwọn olùgbàgbọ́ òdodo ayé wọn gba púpọ̀ lọ́dọ̀ lọ torí fún ọgbọ́n lọ́wọ́ bá gbọ́ nísìnyí torí pé ọgbọ́n lọ́wọ́ bá gbọ́ owó kò tọ́lọ̀ ń gbé ọtí ọ̀njẹ́rì fánábì nù àlọ́lọ́ àmọ́ àwọn èèyàn tiẹ̀ nítorí pé wọ́n jẹ́ alátakò wọn ọ̀gbà gbọ́ títí pé wọ́n bá lò gbà wọ́n bá wọ́n takò torí ẹ̀ alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salah النبي نوح عليه السلام يسجد بالنسبة لنا غير انت قام آري عما تشما لا تري القرآن أما قدوته طيب أتى عبد الله بن مسعود تذكر القرآن تبي كيف كيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا النبي صلى الله عليه وسلم برش يسقون طبعا ليه الذكاء نوري وتمام القرآن كما صحون اقرأوا القرآن وأنتم تبكون أو تتباكون ẹ máa kí alukurani nígbà tẹ́ ń sunkún àbí kẹ́ ẹ máa para yín lẹ́kùn. ليس أنك عندما تقرأ القرآن لا يرتجف قلبك حتى إذا بدأت في دعاء القنوت تبكي أما كالقرآن أقالوا نمي ثم بر اللهم اللهم اهدنا في من هديت تلقون عصفك ليه أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها kí ló dé tẹ̀sí látàkẹ́ ronú nípa àtúmọ̀ alukur'an jẹ́ nǹkan àbágàdà gbọdọ̀ kúkú ń bẹ lórí àwọn ọkàn yín ó mú yín má lè ronú nípa rẹ̀ ọ̀hádà bẹ̀ fẹ́rẹ̀ àgàdà gbọdọ̀ ń bẹ lórí ọkàn ọ̀pọ̀lọpọ̀ wàlídàálì wọ́n gbọ́ alukur'an nígbà tó ti gbé ẹ̀ kẹ́nìkẹ́nì láàkìn nígbà tí wọ́n sọ pé ẹ̀ Allahumma la tushawwih ajsamana min nari tí wọ́n lọ lọ́bì náà bára wa jẹ́jọ́ gbẹ̀dẹ̀ àgbẹ̀yàn wọ́n máa kù. واجعل قبرنا روضة من رياض الجنة لا حفرة من حفر النار قال قلت مسكون تقول وانا القرآن تاتي واقوة لن يتسيك لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله بس نكبوك في تقال غالب tó bẹ́ẹ̀ anabi sọlá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ń kọ́ wa lẹ́kọ̀ọ́ tó bá ń kí alukur'an ronú pa rẹ̀ tọ́ba ń bọ̀ olùsí fẹ́ pọ́ lẹ́kùn gánà rí ọ́ ọ̀ma tó máa rí olùsí fẹ́ pọ́ lẹ́kùn gánà nígbà kó kọ́ náà sí ní China ni hóhóhóhóhó kú kí ló ń pẹ́ kò tó kọjá kò ń ké lásán láì jẹ́ kó ronú nípa àtúmọ̀ rẹ̀ ó sì lè ronú nípa àtúmọ̀ rẹ̀ tó o bá nímọ̀ nípa àtúmọ̀ rẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé ìtọ́jú ọ̀ràn ẹ̀ tí ọlọ́run ṣe lọ́ràn ẹ̀ lórí ó ti pọ̀ ju níta wà ń ṣe lọ. àkàkùn kankan tó wá di Ramadan sá tó wá di Ramadan ọ̀rọ̀ tètè sí ẹ̀ èèyàn mélòó ní lọ́jọ́ kò bọ̀ bóyá wà wọn bá táwọn. àǹtọ́ tó lọ́jọ́ kò bọ̀ náà ẹ̀kú wọ́n tún máa tó gbé àwọn kan wọn máa gba ẹgbẹ́ ẹ̀kọ́ ọjọ́ òní sẹ́ẹ̀ta yáàfì ọ̀rọ̀ náà lẹ́fẹ́ gbọ́ ẹ̀sùn kíra ẹ̀kọ́ ọjọ́ òní ojúṣe bẹ́ẹ̀ lákòókò fún rọmọdán ló ti sáyìn wọ́n ti tẹ̀síìn lọ́pọ̀lọpọ̀ àwọn àyè míì náà lẹ́yìn rọmọdán ìwọ tó máa béèrè pé kí ló dé wọ́n specialize rọmọdán bí tẹ̀síìn àtẹ̀síìn láàzálà mùsùlùmí rẹ̀ wàhálà àǹtẹ̀mí àmọ́ á ti léèrè pé kí ló dé tó jẹ́ pé rọ̀mọ́ bá wọn ti tẹ̀sí à ń tẹ̀ ńgbà mí nà sọ wá. ilé yà túmọ̀ sí pé àwọn èèyàn kan fẹ́ràn kó wọn sọ̀rọ̀ lásán ni àmọ́ tó bá kan ká fìfè wà o ẹ rí wọn pé min ahli sufuf al-akhir torí de lé anabi sallallahu alaihi wasallam wọn kú nítorí kékeré tí abdullahi bin Mas'ud kí abdullahi bin Mas'ud radiyallahu anhu òun náà lẹni dáná bisalòlá àdìsọlá tó fi àwọn sábẹ rẹ léèrè tààlẹ ni tí ó tiẹ̀ lọ bọ àwọn kèfèrí lágbára nìyí gbọ́ náà rí torí pé wọn gbọ́ wọn sì kórìíra islam torí pé ó ṣe ti tó máa gbọ́ alukur'an kọkàn wọn rọ kí wọn mọ sí kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run gbà tó ti jọrọ Ọlọ́run kí ni tí ó mú àwọn náà má gbọ́ Ọlọ́run bá gbọ́ abdullahi bin Mas'ud lèmi ọlọ subhanallah. káláyà lórí tọlọ abdullahi bin masoud káṣí tọlọ láyà wàláhì tó sọ fún gbogbo yẹn ní ìsìnkú báwò àbí bẹ́ẹ̀ kọ́ báwò abdullahi bin masoud ló ní ọlọ ọlọ ti níbi táwọn kẹfẹ ní máa ń péjọ ìṣòro àlọ́dúró ń kí alukur'an ṣètìmọ̀kọ́ náà bá fún un nígbà tí àwọn kẹfẹ́ rí gbọ́ tí wọ́n súnmọ́ fún ara mu tẹ́bẹ̀rẹ̀ sí ní lù tẹ́bẹ̀rẹ̀ sí ní lù tọ́kì yọ̀gbọ́ àkọ́hálì ṣètìmọ̀ pé ẹni lẹ́ngẹ́lẹ́ngẹ́ báyìí lọ́lọ́ǹda ẹni tẹ́rin lọ́lọ́ǹda wọ́n lù gan tọ́kì yọ̀gbọ́ àkọ́hálì èèyàn ní jìyà torí tọ́lọ́n kí èèyàn tún jẹ́ lọ́jọ́ gbé dàgbéyà ẹsẹ̀ kẹ́kì ń múrukú torí tọ́lọ́n kó tún amúrukú nù náà jẹ́ àlè. Abdullahi bin Mas'ud radiyallahu anhu ọ̀padà dé lẹ́yìn tí wọ́n ti lù ú. àwọn mùsùlùmí kánú rẹ̀ ó ní wàláì ṣe máa tún kẹ́kẹ́ nìkan lọ́lọ́lá ìmí nìtúlọ̀ subhanallah nítorí pé kí ni àwọn ọmọ ìgbé gbogbo tí a bá ti ń torí tọ́lọ̀ kì í gbé kì í gbé tó ẹ rí i pé ìmánì tó máa ń jókòó nínú ọkàn èèyàn ìmọ̀ bíi iṣẹ́ ẹ wà àwọn eléégún tí a bá gbógun ti eléégún nílùú ní sísẹ àfẹ eléégún eégún ti jẹ tí a bá rọrùn làwọn kọ́ náà sọ̀rọ̀ kí wọ́n náà yọ ara yìí lẹ́nu mọ́ ẹ̀rọ àwọn ọmọ eléégún wọ́n jáde nù nítorí wọ́n bá ti gbà làwọn jọ fún un sọ àwàlálà ẹni tẹ ẹ bá tù tẹ dá ní tẹtẹ dá lọ́rùn ní ọsibítù mi tó bá tù dúlẹ̀ tí yóò tún máa pé bóun ní bóun lọ́rọ́ rí yóò tún bá ẹni ẹjọ́ kọ ohun tiẹ̀ ti dá ẹsẹ̀ rẹ ti dá tó lóo tó bá tẹ́tẹ́ ni wọ́n tún lọ ọ̀daràn ẹ̀mọ̀ pé àwọn ti wọn ọ̀ràn làwọn dá òkú sí ládàá mẹ́ yóò tún sẹ́bi kápò náà tún wà ní battlefield báwọn àni wọn tún ṣe Islam ẹ̀rí pé imáàlì kò sí lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ wa ìmánì mùnáfíkì lásán ìmánì náà ní òsì làwọn mọ́sálásí ìpínlẹ̀ yẹn bẹ̀. ìmánì náà ní òsì ló fi jẹ́ pé wọ́n á ní ayélujára mùsùlùmí ẹ̀ní rẹ̀ nìkan dáhùn. báwo mùsùlùmí dà kò sẹ́ńtì ọ̀dà. àwọn tó bá ní àwọn tí wọ́n jẹ́ sàràdà Masha Allah Masha Allah sọ àwọn ilé wọn lọ jáde rẹ̀ rẹ̀ oríṣiríṣi ètè ìjọ sàrà Subhanallah Ibn Mas'ud ó wá mímà nípa alukur'an níbi kó lò wọ́n mọ jẹ́ àjà fún tí ilẹ̀ sì gbé dúró tó nímọ̀ nípa alukur'an tó kò sí àyà kan nínú alukur'an àbí súrà kan tó wọ́n mọ níbo ló ti sọ̀kalẹ̀ kí ló sì fà tó fi kí sì ní ìtumọ̀ rẹ̀ tó ń bọ̀ mọ̀ tó ń bẹ tó nípa tó ń lọ téèyàn sì lè gun nǹkan ọ̀gùn títí débi tó wà tó ọba lọ bá ẹni kó tún rẹ́dì láti kọ́ mọ̀ tò yẹn kó ń lọ mọ́tì nípa kúránì ó sì tún ní sẹ́nìkan máa ń bẹ tó bá ń mú nípa rẹ̀ dún lọ ní fún ọba lọ bá ìrẹ̀ náà ṣe ń pèrè ní habro ẹ̀rìhìn ọ̀gbà olùmọ̀ àgbà nínú ìjọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam abdullahi bin masoud radiyallahu anhu ó ní àwọn kìrá kan tó jẹ kìrá àtọ yapa sí kìrá àwọn èèyàn yòókù àwọn àfikún ó wà nù àwọn kìrá àti ló fà ló fi jẹ pé anabi sọlá àti nàní bá gba bá ti ká alukurani lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ àṣọ yìí pé kìrá àti abdullahi bin masoud kìí ti kìrá àmọtàwátìrà láti mọ̀ pé alukur'an nígbà tá a máa ń di fáìn rẹ̀ tá a ń sàlàyé kí ni ṣe alukur'an a máa ń sọ pé alimankulu bi tawatur ntun wọn gbà wá látọ̀dọ̀ ọgọ́rọ̀ èèyàn látọ̀dọ̀ ọrú wọn títí tó fi dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam láwọn ẹni tí wọ́n pọ̀ débi páàdì pẹ́ẹ́lú irú wọn kù láti parọ́. tòyàtọ̀ sí qira'a abdullahi bin Mas'ud nínú mùsàfù kẹ̀ àwọn àfikún ọwọ́ àbẹ̀ àwọn olùmọ̀ á sọ pé àwọn àfikún yẹn Allahu alam bóyá wọ́n wá ní ala sabil at-tafsir nígbà tí ń gbọ́ àlàyé àwọn àyà yẹn lẹ́nu Ànábì sallallahu alaihi wasallam yìí máa fi kún sórí ẹ̀ ní wọ́n sọ wá mọ́yà. قبل ما تقف من لم يجد فصيام ثلاثة أيام من كفارة اليمين من قراءة ابن مسعود فصيام ثلاثة أيام متتابعات المتتابعات هي كتب متواترة تريره irú eléyẹn nínú sódò sọk ó ń fa eŋti àwọn èèyàn ń ṣèwádìí nípa rẹ̀ pẹ̀lú kìrà àti abdullahi bin mas'ud ipò wo la fẹ́ gbé sí fọwọ́ àwọn kọ́wọ́lẹ̀ ní wàhídẹ́ ń pèsè quran táwọn akpè ní hadith mutawatir ní kejì hadith mutawatir wọn ni adùnà ma yuqalu fihi annahu khabarul wahid sọ́yà pé ní kọ́bọ̀rù ní wáhì èsì ti mùtò wá ìròyìn téèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan gbà wà ní tó ṣe é ṣe kí ọwọ́ bẹ̀ tó ṣe é ṣe ká ti ṣe ọwọ́ bẹ̀ tọ abdullahi bin mas'ud radiyallahu anhu olùmọ̀ àgbà gidigidi ni nípa fiqh olùmọ̀ àgbà gidigidi ni nípa fiqh débi wípé àwọn ni wọ́n gbé ìmọ̀ nípa fiqh al-islami lọ sí iraq àwọn náà gbé lọ sí iraq tó rẹ náà sọ pé shaykhu ahli iraq abdullahi bin mas'ud radiyallahu anhu torí pé Umar ibn al-Khattab radiyallahu anhu ó ń rán lọ sí Iraq kó lọ́ máa kó àwọn ará Iraq lẹ́kọ̀ọ́ kó wọ́n jẹ́ ìmáàmù wọn nípa àná. so Abdullahi bin Mas'ud radiyallahu anhu ló tírèèni gbogbo àwọn olùmọ̀láńlá tí wọ́n jẹ́ ará Iraq táwọn náà tó tírèèni àwọn tó tírèèni tó tírèèni tó fi hàn kan lú àwọn Abu Hanifa torí ẹ Abdullahi bin Mas'ud radiyallahu anhu ó sì wá lápá púpọ̀ ó sàǹfààní púpọ̀ lára Umar ibn Khattab radiyallahu anhu nípa àmọ́ torí pé Umar fẹ́rí yẹn subhanallah olùmọ̀ àgbà pátápátá yìí. Ibn Mas'ud ó sàǹfààní púpọ̀ lára fiqhu Umar radiyallahu anhu torí di eléyìí báyìí Abdullahi ibn Mas'ud òun náà lẹ́sọ̀ sí pé gbogbo tíra wọ́n máa ní wàhánà Abdullahi wọn dákọ̀ bàbá rẹ̀ Ibn Mas'ud rẹ̀ tó ọba ti dárúkọ bàbá abdullahi kankan tí èsì kí wọn ti kọ́kọ́ dárúkọ abdullahi bin umar wọn á ní wàhù àwọn tó má dáhàbà ilà abdullahi abdullahi tó má tún dárúkọ lẹ́yìn tí wọ́n ti dárúkọ bàbá rẹ̀ ń bẹ̀ wọn èyí tí wọ́n ti dárúkọ bàbá rẹ̀ náà nù. tó ṣùgbọ́n wọn dákọ wọn dákọ abdullahi kan pẹ̀lú bàbá rẹ̀ tó tún dákọ abdullahi qawlan wahidan ẹni tó gbà níta ni abdullahi bin Mas'ud radiyallahu خاصة تبقى كان يكون دار قرية هو في طبقة الصحابة والناس اللي ممكن ابن أم عبد ابن أم عبد عبد الله ابن مسعود رضي الله عنه أو نقول في وقوع تقول النبي محمد صلى الله عليه وسلم ولا النبي صلى الله عليه وسلم ما بصدق مسيح طبعا النبي يعني ẹsìn máa ń gbé mí làwọn á sí mi àbí mí dọ̀rùrì mí dọ̀rùrì yá sí ìnsán àwọn mí dọ̀rùrì yá sí kọ́wùnì ìnsán ní ìnsán mí làwọn á sí mi kọ́wùnì yí ìnsán náà ní pé tó bá jẹun yóò sì gbàgbé. so nítorí délé anábì ọ̀ṣunlá sílẹ̀ lọ sí ìgbàtẹ̀ òwúrọ̀ àdìsí ọgbọ́dọ̀ mọ̀ nípa wọn kọ́ ọmọ kan nínú wọn ó fi máa pa àwọn oníṣọ̀kùsọ lẹ́nu mọ́ àwọn tí wọ́n àbẹ́rẹ́ ní nǹkan mẹ́rin tó àwọn eléyìí ń sọkúsọ ni wọn bí àwọn sọrí kọ́ torí kọ́ àwọn ìwà náà àbẹ́rẹ́ ọ̀nà bẹ́ẹ̀ torí pé kéèyàn nípa àjọ nítorí kọ́ gidi wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe kíkọ́ ráyè fún mà torí pé tó bá ráyè fún mà kò lè ṣe tọ̀rí kọ́ nítorí pé ìmọ̀ ọ kọ́ntradíkì tọ̀rí kọ́ ìdẹ̀ nítorí pé nínú tọ̀rí kọ́ ní fẹ́ ni pé kọ̀ọ̀kan ya dundun kò dundun láì dórí ara rẹ fún ṣéwù rẹ̀ gbogbo tí sèwà ti kò sí sámán wàfà torí rẹ̀ ló ti jẹ́ pé nu píríncípù tiwọn yajibu ala al-muridi an yakuna bayna yaday shaykhihi kal-mayyiti bi yadi ghasilihi ṣe mùrídì ọgbọ́dọ̀ dàgẹ́ bí o níwájú séwù rẹ̀ òkú rúra nígbà tó bá ń wẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n náà máa wà níwájú séwù rẹ̀ ọkàn gbẹ̀ni wọ̀hún náà wọ́n mọ wọ̀tún náà wọ́n tún máa tó kọ́ bó ṣe máa ṣe bí dundun tó àwọn wọn bùkátà mọ̀ because ìmọ̀tako ntí wọ́n ń ṣe torípé tí wọ́n ń ṣe ìpìlẹ̀ rẹ̀ ní kíni àìmọ̀kan tí ọba ajá àìmọ̀kan bóòlù ti sọ fún mi pé tí mo bá bi àbá àléèrè mi sórí rẹ̀ ìgbìmọ̀ nsá àlẹ́ ṣe é kọ̀ wọ́n kẹ́ ìfọ̀wẹ́límà máa àfúlàhà pé gbogbo ẹ tó bá di àfa rẹ lérè kíkí náà fà á báwo ló ṣe rí bẹ́ẹ̀ kò ní sórí rè ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ o èyí ló fà á ló fi jẹ́ pé nínú tírénì táwọn sọ̀rí kọ̀ ẹ̀rí pé èèyàn yóò mọ ohun ṣé òun lè bí ìgbà tó ti pé ó ti kọjá dáradé èèyàn àbẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀ ṣé ní ṣe ó ti kọjá dáradé èèyàn mọ̀tòlọ́tò àti tẹ̀lé súnmọ́ amúrò sáà fa amúrò ó lè ṣèbéèrè ó lè béèrè tó o mú lakin àní pé torí pé àwọn èso ń sọ̀rí kọ̀ lọ́mọ á ti béèrè ní ṣíṣe béèrè kọ̀ bọ̀ ó gbọ́ ìsì tí ò dáa mo rò pé yé wa tó pẹ́ lómi gọ̀ ọ̀la wọ́n ti kí gbọ̀gbọ̀ yàrá wọn ò máa pọ́nlé olùmọ̀ fólùmọ̀ wọn máa béèrè béèrè pé ẹgbẹ́ olùmbá sọ̀rọ̀ yóò máa béèrè béèrè pé ẹ eh, after all you must say it tí n bá sọ fún ọ tẹ́ẹ̀ sọ fẹ́ lómi you are very foolish ọ̀pọ̀lọpọ̀ lẹ́kọ̀ọ́ wà láàyè wọ́n ti kọ̀ láti inú wa láti inú ìyá wọn lẹ́lòmíì ti kọ̀ because anabi sallallahu alayhi wa sallam nínú hadith wọn laysa minna man la yarhamu saghirana wa yuwaqqiru kabirana wa ya'lamu li'alimina haqqa kò sí nínú wa àgbàlagbà tí kìí ṣàánú ọmọdé ọmọdé tí kìí bọ̀wọ̀ fágbà ẹni tí kò mọ ìwọ olùmọ̀ wa fún because a rí i pé ẹlòmíì torí pé ń tẹ̀lé súnà ọwọ́ ayáta ọwọ́ ayálà ìlẹ́kọ̀ọ́ hundred percent ẹ̀yìn sì mà pé ẹni tó gbọ́n ní kọ́ ẹni tó ọ̀gbọ́n lọ́pọ̀ níta ẹnìkan béèrè kí ni tó mú wa mọ̀ pé nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí ni ó rí a sì ní nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí. níbo la ti wá lè rẹ́ẹ̀dì eléyìí torí rẹ lọ dàrú ọ̀lẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ ọ̀lẹ́kọ̀ọ́ ó sì gọ̀ tí mo ti ṣe oṣù fún ẹni tí ìbá ti kọ́ gọ̀ ọlọ́run sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ ẹ dákun ǹjẹ́ ẹ lè tọ́ka síbì fún wa tá a lè wá irú ẹ̀rí rẹ̀ títorí ọjọ́ mi wọn á béèrè ń béèrè kọ́ ọmọ ọ̀dọ̀ rẹ ló ń béèrè lọ́dọ̀ rẹ abẹ́rù bàbá ẹ̀ o túbọ̀ pọ̀ lẹ́kọ̀ọ́ nìyẹn o sì gọ̀ pípọ̀ because lásìkò làwọn tún fi ya tún fi lásìkò ni wọ́n múra wọn lẹ́rú àbí òye wa lásìkò ni wọ́n múra wọn lẹ́rú lójú bá wọn onímọ̀ nù tàtó afẹ́ni tó yẹ kó lọ wá mọ̀ bóyá tí yẹn ti wá mọ̀ ó jọjú orí rẹ lọ iye ọdún tí yẹn ti tí yẹn ti lọ kọ́ mọ̀ ó ju kún òsì kún lálàá sí bàbá àdófẹ́ tó torí délé agbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ agbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ nítorí pé ìdá ẹ̀ǹsà òbòtòlì tàbílìtàfà tutiza bìtẹ̀yìmú màtìfìlìjà ìwáṣà ìlẹ́kọ̀ọ́ ní bá ń dọ̀ọ́lá mu ẹ̀sán rẹ̀ ọ̀sẹ̀ pé ọ̀mà bẹ́ẹ̀ náà ìmàkà rẹ̀ ẹ mà wípé nínú màgà tuntun kíkọ̀ tó ká gbé màpamọ́ ṣùgbọ́n píríncípù ni pé lẹ́sẹ̀ kú ló máa yọ ọ̀nà mọ̀ lùkọ́ lẹ́sẹ̀ gbogbo ń tà àmàlà gbọ́dọ̀ máa fi báyà sọ̀rọ̀ nítorí ká má bàa mú wọn máa kọ̀rọ̀ ọlọ́run ọba nírọ̀ ká má bàa mú wọn máa kọ̀rọ̀ anábì sọ̀rọ̀ àti sọ̀rọ̀ nírọ̀. wà inna min al-ilmi ma yajibu kitmanu níṣẹ́ bẹ́ẹ̀nu mà nítorí jẹ́ fi ká tó ká fi ádẹ́kù wa ìsìláàmù sọ ikú kọ́ mọ́kúnlẹ̀ fàgbàlagbà kọ́ mọ́tòkálẹ̀ fún un túmọ̀ sí kókó ayé asásì náà ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ní ìsìn àárín àti bàbá rẹ̀ ti dàrú nítorí pé kò kúnlẹ̀ kì í ṣe pé kò kúnlẹ̀ lásán ó tún ti yasa ó tún yasa fún un. nítorí délé ẹ ká kọ́ al-adabul islami ar ẹ̀kọ́ ìsìsán tó ga torí pé islam ló ní àpọ́nlé o islam ló ní àpọ́nlé torí de eléyìí àwọn olùmọ̀wá tẹ́tẹ́ lágbáwá nínú lágbáwá nìsín yóò dàbí ibi haúsá nìyà haúsá nìsín yóò sọ fún bàbá rẹ̀ pé kẹzó wámbì wọ wámbì wọ wá ṣé wọ́n sọ fún bàbá rẹ̀ ní ìsìnkú wámbì bàbá ah. ìyá rẹ̀ ó sàlàyé ẹni tó bá bí ọkùnrin ọ̀gbìn gbà tí wàá di bàbá rẹ̀ láti ti wọ́ so tẹ̀wọ́n káwọn ọmọ ṣe ẹ̀yìn kìí ṣe haúsá kìí ṣe àbùkù náà kẹzọwọ náà máa bọ̀ ń bì kìí ṣe pé kùzọwọ náà tẹ̀síọ́ bá tó sọ fún bàbá rẹ̀ pé kùzọwọ náà tí èsì pínlẹ̀ Yorùbá ni wọ́n ń gbé táwọn náà tó ti mọ̀ pé ádàbù kan ní ká má sọ kàkàkà fún bàbá wa yóò tún mọ̀ pé àwa mélòó ni káwọ́ tòun torí pé ádàbù kan ní kúbó ti rí ni bẹ́ẹ̀ ni lágbára wọ́n sọ fún bàbá rẹ̀ pé wá jókòó dídé kò sí ẹ ẹ ẹ ṣùgbọ́n subhanallah á ọ̀rọ̀ ọ̀rùn fún wa o láti máa sọ fún àwọn olùmọ̀ wa tó ń jẹ́ lárúbáwá náà pé ìwọ kà ìwọ á ń tà ìwọ á ń tà báwo èèyàn lẹ́kọ̀ọ́ nù bẹ́ẹ̀ náà làwọn lárúbáwá tó bá lẹ́kọ̀ọ́ wọ́n kì í lo kà fúnra wọn ẹ̀yin wọn máa lò fúnra wọn kayfa halukum yìí ti kayfa kayfa haluka àbí òye dìdìrì ọbọ kan wọn kẹ́kọ̀ọ́ ẹnì kébà áńkà áńkà bìkẹ́ kòkòrò áńkà bìkẹ́ wà ẹsọ ibi tó ti di ara ń bọ̀. tó mo ń lórí ìwà lápẹjù ojú tẹ́lẹ̀ bá mi pé àwọn tó dólù mọ́ àwa gẹ̀ẹ́ta lọ kọ́mọ̀ lọ́dọ̀ wọn ayé wù wá sá tiwọn àwọn náà tí wàá ní adẹ́kùn rọ̀fẹ́ nínú mà níbi ike olùmọ̀ wọn yìí sọ fún kéka ní sọ pé àǹtà àǹtò ẹ máa gbọ́ yìí ti pé àǹtòm ṣuyúkùnà àǹtòm ṣọyìkùnà ẹ gbọ́ nǹkan bẹ́ẹ̀ subahánàmà nítorí adam nítorí tí o bá jẹ́ bẹ́ẹ̀ olùmọ̀ ah, yóò ara ṣe fígbà tó ń rí ọ ní gbogbo nígbà tó o bá gbọ́n ọ̀pẹ̀ fún nítorí pé kò rọrùn fún láti kọ́nà wàá jẹ́ pé aláìlẹ́kọ̀ọ́ kan ní wàá gbé fún sẹ́yìn pé sọ́mà gbé fún kò sí ìlẹ́pọ̀ ẹ̀wù bí ṣe ń ṣe sọ́mà àmọ́ ńkọ́ ìkàkùn òní wọ̀ dára ń dì mọ́. sọ̀ntorí délé agbọ́dọ̀ kọ́ al-adabu rafi' al-adabu rafi' tó torí délé yìí Abu Sa'id al-Khudri radiyallahu anhu ẹnìkan bí léèrè nínú àwọn tabi'in ó ní ìjọgbọ́n kankan lẹ́nu ànábì nípa kánífẹ̀ ààrẹ oníjọ́ kan àwọn lọ pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam lárúbáwá aróko kan ọkọ̀ wá jábọ̀ ànábì sallallahu alaihi wa sallam wọ́n ní ayé Muhammad yàrá fáwọn aróko ńtọ́ yẹ ńtọ́ yẹ pàrọ̀ oko gan náà nù. àbúté yìí wá ní wọ́n fún ah, ọmọ lẹ́kọ̀ọ́ tí wọ́n ńlá kọ́ mọ́ lórí ànábì nùfà sallallahu alaihi wa sallam sọmẹ́ńtọ̀ jáde náà ànábì nùfà rẹ̀ rẹ̀ lẹ̀. ó ní ayé wọ́lọ́ọ̀dì mo fi ọlọ́gbọ́n akó ìyẹn rẹ̀ ọ̀lẹ̀ sẹ́wọ̀n n tó yẹ ẹ lọ arúgbó alùpùpù ẹ̀rí pàrọ̀ sábẹ́ náà tó wà tírè ìgbọ́n náà kì í rú báwo láti máa àpòròṣà náà sallallahu alaihi wasallam la tarfa'u aswatakum fawqa sawti an-nabi ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. سنتريد إلى دواء agbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ agbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ tó ga lẹ́sìn yẹn náà èèyàn bá mọ̀ èèyàn gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ kátó akéèyàn mọ̀ kátó akéèyàn mọ̀ ẹ̀ní ìtàn olùmọ̀ ńláńláńláńláńlá tí wọ́n bá gbé ọ̀rọ̀ ẹnìkan wá àbí tí wọ́n bá pàdé tí wọ́n bá pàdé ìlú àbáni wọ́n pàdé ibùdó báyìí là ìlà ìlọ̀mọ̀ ẹ lè fi thirty minutes kẹ́ fi wòran ádà tí wọ́n mọ̀ lè fúnra wọn. kálukú tí ò ní sẹ́ni tí ó fojú kiri ẹnìkan pẹ̀lú ìtumọ̀ sí pé àwọn náà àríyànbínà ọ̀dọ̀ wà kájẹni tí ó lẹ́kọ̀ọ́ àwọn sufi tó gbé wa lọ́dọ̀ ẹ̀ àwọn làwọn fún ànábì lé títí débi pé wọ́n ní kì í ṣe yàn lé wọ́n ní kì í yàgbẹ́ síbẹ̀ wà àgbọ̀dọ̀ mọ́rú àwọn àdéhùn ikọ̀ sọ fún pétọ́ wọ́n ní àtẹnudàbí sọlá àti náà àlùkò ẹ̀ bá ní túmọ̀ rẹ̀ ẹ̀ sọ pé ẹ̀ bá ní túmọ̀ rẹ̀ ànábì lọ bí tó ti yàgbé àbí bẹ́ẹ̀ kọ́ ni tó ẹ bá ní túmọ̀ rẹ̀ <laughs> tó bá ní ọlọ́mú mi ni pé ókè dictionary láti fi gá wípé máàwù ní jẹ́ bẹ́ẹ̀ ẹ ṣàánú wa pẹ̀lú ẹ̀. so ànábì ọ̀sánlá àti nà èèyàn ni ṣùgbọ́n o èèyàn ni òkè sí èèyàn lásán bí tiwa èèyàn tó lọ ń pọ́nlé pẹ̀lú kíni bẹ̀rẹ̀ sáà ọlọ́ǹpọ̀nlé pẹ̀lú ṣíṣe lójijì rẹ̀ torí rẹ̀ kí sèyàn fi tiwa táwọn ọmọ kí ẹ bẹyàn náà àhà ah, ah. èèyàn ṣùgbọ́n tọlọ nǹkan lé pẹ̀lú ṣíṣe lójúṣe sóòtì sẹsẹ kù láàrin wa àbí ọsẹ kù nàám ọsẹ kù kí wàá ní sẹ táwọn àfáàsì ibi wọn ti sẹ Ọlọ́run nàám wọn ti kí ni ìbílá àdùgbò náà. èmi ọmọ jíjẹ black àbẹ́yìn mọ black tó ṣé ẹ̀yin ètò jíṣẹ́ ẹ̀yin ètò jíṣẹ́ ẹ̀yin àfa náà ẹ ṣàlàyé ìdíjẹ́ ìdíjọ́ jíṣẹ́ ẹ gba tira alẹ́ kó làhálà òjíṣẹ́ ti tán kò sí òjíṣẹ́ kankan mọ́ lẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa sallam ṣùgbọ́n tẹ́yìn máa ń túmọ̀ lédè yorùbá tó máa ń bá wọn fáwọn jíṣẹ́ ọlọ́run eléyẹn yàrá ìtàrjẹ́mọ̀ tó ń kọ́ fẹ́à sọ̀rọ̀ nítorí pé àfa òjíṣẹ́ ọlọ́run pé ọlọ́run sọ sẹ́ka kalẹ̀ fún pé bá ń jẹ fáwọn yìí àwọn tó ń sílẹ̀ yẹn ni àwọn òjíṣẹ́ ọlọ́run tó wọ́n jẹ́ àbúrò ṣùgbọ́n ìwọ ló ti tó bá ń mọ̀ tó máa ń sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn tó ń ṣe gbogbo ẹ̀ òun kọ́ sí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nípa jíjẹ́ ìsọ́lọ̀ ní kánábì òjẹ́ fáwọn èèyàn bánábì ti ṣe jẹ́ ìwọ́n náà ọ̀hún ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn ọ̀hún jíṣẹ́ ànábì fáwọn kọ́ wá lọ fira rẹ lójúṣe ọlọ́run eléyẹn ó ń bẹ nínú báwọn kiri yóò ti ṣe lápá lára àwọn mùsùlùmí tẹnukọ àwọn ti wọn gbogbo àwọn wà sùn kí ni wọn máa pè wọn àwọn òbí tẹ ìrẹ ẹtùn rí lédè english náà tó ń kọ ká títì pé kíní kan prophet so nítorí di eléyìí báyìí láì mọ̀ pé trumpet ni kìí ṣe prophet kàkàkí lásán so nítorí ìdílé kò sóòjì sẹ́mi ìmàlẹ́yà nẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam eh, bóun ní Ibn Mas'ud ti tẹ̀mẹ́lẹ́ yìí yóò tún máa fi hàn yín pé khadimu rasulillahi sallallahu alaihi wa sallam Ibn Mas'ud ọmọ ọ̀dọ̀ anabi sallallahu alaihi wa sallam torí ẹ̀ láti sọ pé kò sí tó burú nínú kí akẹ́kọ̀ọ́ kọjá ẹni tí ń ṣe kídímà olùkọ́ rẹ̀ lókun ìgbà tí xidimasi máa ń sìn wọn bá di lọ́nà láti kẹ́kọ̀ọ́ àwọn obìnrin Mas'ud radiyallahu anhu tó ń sọ ọmọ ọ̀dọ̀ fanabi sallallahu alaihi wasallam ọmọ ọ̀dọ̀ tí ò lówó oṣù ni o mind you ṣùgbọ́n subhanallah kò di lọ́nà láti mà wọn ò ti fẹ́ pa lórí lọ síbi tó fi jẹ́ pé òun ò ní rí kàtí láyé tiẹ̀ sísọmọ ọ̀dọ́ nǹkan ẹ̀kọ́ nù ẹwì àǹfààní tó mú jáde ẹ gbọ́ bá ti ròyìn rẹ̀ olùmọ̀àgbà ọtọ́ sí àbí ọtọ́ sí ọtọ́ sí sẹ́ni tí ń ṣiṣẹ́ sí anabi Muhammad sallallahu alaihi wa sallam kò lè dọ́gba pẹ̀lú ẹlòmí. bẹ́ẹ̀ náà lọ́mọ tó bá jẹ́ pé ó ń bí ọ̀dọ̀ olùmọ̀ ó ń ṣiṣẹ́ sí ó ń ràn lọ́wọ́ olùmọ̀ yẹn ti wá sókè ta lọ́jà láàánú at the same time ń tún kọ́ nímọ̀ wọ́n ń fi màmá kò sí bó ti lè dọ́gba pẹ̀lú àwọn ọmọ míì tí wọ́n jẹ́ ẹni tí ń bẹ lọ́dọ̀ olùmọ̀ràn táwọn kan mọ akẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kan láàrin wọ́n lè dọ́gba torí pé eléyìí wọ́n á fi fún àtẹ̀dọ̀ ọmọ wọn fi mà á nígbà tó ti pé bóyá awọ rẹ̀ làwọn eléyìí ọmọ nítorí pé ọlá bó ti ṣe pẹ́ pẹ̀lú rẹ̀ àti ọlá akitise ràn lọ́wọ́ olùmọ̀ọ́tùmọ̀ òkú wo ló kú nù mà táwọn ti kọ̀ subhanallah bí sì máa ń ṣẹlẹ̀ nù general ìwo ló tún kú nù mà táwọn ti kọ̀ ìmọ̀ wá sí lẹ́sùn yìí pé olùmọ̀lẹ̀ ní ìfẹ́ ọmọ tí ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ gàjà ọmọ rẹ̀ lọ nítorí pé yọ̀nà òkú àwọn eléyìí náà sọ ìmọ̀ òun bá kú tí ò ní jẹ́ kí ìmọ̀ yòókù mọ̀ la. torí ẹ̀ lè ti jẹ́ pé Ibn Mas'ud radiyallahu anhu ẹ̀ wò bó ṣe géèmì tó Anas ibn Malik radiyallahu anhu ẹ̀ na bó ṣe géèmì débi pé ọkọ náà náà nímọ̀ tiẹ̀ níwọ̀n bá bọ̀tún tún àti màmá rẹ̀ gbọ́n ọmọ ọ̀dọ́ rẹ̀ Anas wọ́n tó alẹ́ fẹ́ lu hundred years àbí jù bẹ́ẹ̀ lọ ó ti bí àwọn ọmọ rẹ̀ gẹ́gẹ́ adúrú orin ti fà bíbára kẹtì dùcá ìnàbí sọlọ́lá àríwá àríwá torí de léyìí Ibn Mas'ud ala anhu aláàbẹ̀tẹ̀ sọlọ́ àti ọ̀nà pa aláṣẹ fún ọlọ́mọkùtà mẹ́ta wa eléyìí fi hàn wá ipe ń bẹ nu kíkọ́yàn lẹ́kọ̀ọ́ ipe ọmọ tí ń gbọ́dọ̀ nítorí pé nínú fífẹ́ ẹsẹ̀ ní òjì ọgbọ́n nítorí pé tẹ̀bá máa bẹ̀ ẹsẹ̀ ọgọ̀ ẹ sì mọ̀ pé kò ní wù bí ọmọ tó fi sí lọ́dọ̀ pé kọ́ ọmọ oṣù kìnnì kọ́ ọmọ ọgọ̀ àmọ́ ẹ má fi iṣẹ́ tí ó gún lápá ẹ má fi bẹ̀ àdébí sọlá ṣẹlá ni kí wọn lọ mú òkúta mẹ́ta wá fawajadtu hajarayn mo wá rí òkúta méjì wajadtu mo rí ọ́ntọ́ka sí ikò ti wà. nítorí pé téèyàn bá wà nǹkan kò lè rí kò sì lè sọ pé ẹ̀ rí àbí mo rí náà lọ́nà bá sọ pé أو جاء أحد أو جاء أحد أو جاء أحد منكم أو جاء أو جاء فإن كنتم مرضى أو على سفر أو جاء أو جاء أحدكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماءً àwọn olùmọ̀wá sọ yìí pé àìdẹ́mu ìjáde yẹtẹ́lẹ́dẹ́mu bá àìrí ó túmọ̀ sí kí wọ́n ti wà. tìrẹ́dì náà fi rọ̀ kàtọ́ ẹgbẹ́ rí mo rí méjì yìí rí kan àfikọ́jẹ́ kó ti ṣe kí ni tó ti wà yàtọ̀ sáwọn ọmọ aláìlẹ́kọ̀ọ́ lọ wá òkúta mẹ́ta wá kò ní wá yọkọ wù ọkàn tó bá fi rí mi ò rí jolé lọ tó yẹ ìyẹn ni pé wọn kì í sọ pé láì jẹ́ pé èèyàn wà tí èèyàn bá wà ìgbà náà ló lè sọ pé so àmì yẹn sọ pé èèrí láì sí wa á sọ pé lọ wà torí ẹ Ibn Mas'ud radiyallahu anhu wọn ni mo rí òkúta méjì wa kẹta. ó ṣé ó fẹ́ lo òkúta yẹn nítorí àti nu igbe ni àbí nítorí àti nu tọ naam sọ̀rọ̀ òkúta mẹ́ta wọn lọ wá fi nu igbe àti tọ àbí gbẹ́ tó bá ti ìgbẹ́ àti tọ̀ wọn ò sọ pé kó àbí gbogbo ibi tí wọ́n ti ní wọ́n lò kúta ṣé ìgbẹ́ lásán ni wọ́n máa ń lò fún ni àbẹ́ ẹ̀ máa bí táwọn ẹni sọ̀rọ̀ àṣẹlá ti tọ̀ tó ti lò kúta. ìtànkẹ́lẹ́ ọtọ́kẹ́ yẹn ṣe rìsáàjì pé ìdájọ́ bá <laughs> àwọn àyè táwọn ẹni ti bò kúta tó fi lò tọ̀ ẹ̀ kéèyàn wádìí rẹ̀ ètùrí pé ní ìsìnkú lọ mú kùtà mẹ́ta wá wọ́n sì lọ lọ sìgbàtẹ̀ ẹ̀yìn tí mọ̀ kó ṣòro fún ìwọ sìgbàtẹ̀ kọ́ má tọ̀ nígbà tí yẹn bá ti sàdíẹ̀ so adékèké wọn aláfi nùtọ̀ wọn ò sọ títọ́ tòkúta òkúta tí wọ́n fi nùgbẹ́ ni wọ́n sọ àbótí tó pété yẹn bá ti nùgbẹ́ ó ti kárí pé yẹn nùtọ̀ láì nù sàwọn olùmọ̀sọ yìí pé gbogbo ibi tí wọ́n ti ní kọ́ lọ wó kùtà wa ìgbẹ́ àríwì kàtà ti sọ yìí pé torí ìtọ̀ kọ́ lọ wó kùtà kan wa àyàfi ìwáyà kan tí wọ́n lọ́dọ̀ ìmáàmù ahmed rahimahullah pé anabi sallallahu alaihi wasallam wọ́n ní ẹ bá mú kùtà mẹ́fà ẹ bá mú kùtà mẹ́fà sọ̀rọ̀ pé ìfúlẹ̀ àjẹpẹ́ mẹ́ta fún bí títọ̀ ti jáde mẹ́ta fún bí tìgbẹ̀ ṣùgbọ́n wọ́n ní àmà bó làdí sí yẹn tó fẹsẹ̀ ń lè àbí òfẹsẹ̀ ń lè. sọ̀lẹ́ ìtumọ̀ sí wípé ó súnmọ́ kọ́jọ́pẹ́ nínú òkúta ètò òfin nu ìgbẹ́ yẹn iná ni wọ́n ti mú fi nù tọ̀ ṣùgbọ́n àmà màtí àti láti ti kan tó sọ nípa àtọ̀pàkó pàtó wípé a sì gbọ́dọ̀ nù tọ̀ náà lẹ́ẹ̀mẹ́ta àbó ti tó wípé ká kàn nùnù. kásì má rí tọ̀mù láì jẹ́ pa aka ẹ̀mẹ́ta ìgbésẹ̀ bá sọ́kọ́ ẹ̀mẹ́ta ó ń bu káàtà kátó ńlá di kìkan fún ọ̀nà torí pé gbogbo àwọn àdéhùn tó wáyé wọ́n dá lórí ìgbẹ́ni ajẹ́ a bá ti nu ìtọ̀ sáàrí tọ̀mọ̀ kò bá jẹ́ ìkan tó fi rí bẹ́ẹ̀ kò

torí pé wọ́n ti mọ̀ yín pé ìgbẹ́ran ohun tó mọ̀ yín nítorí pé ìgbẹ́ran ìdájọ́ rẹ̀ òun náà lè dájọ́ ẹran sígbẹ̀ ti jáde tí ó bá tọ́ka di ẹran yẹn adẹ́sẹ̀gbẹ̀ rẹ̀ náà kọ́ gbẹ̀ rẹ̀ má. Ibn Mas'ud ó fi gbẹ̀ ẹran fún un Ànábì sallallahu alaihi wasallam wọn kò kuta méjèèjì lọ́wọ́ rẹ̀ wọ́n sọ ilé kẹta nù wọ́n sọ ìgbẹ́ ẹran nù wa qala hadha rijsun aw riksun wọn lẹ́gbìn lélẹ́yìí eléyìí ló wá mú wa mọ̀ pé ìgbẹ́ ẹran tá à ń sọ nínú fúk ikú mọ́ ìdájọ́ rẹ̀ ìdájọ́ ẹran tó jáde lára rẹ̀ tó bá kan pé ká fi nù bí kì í ṣe tọmọ o ẹ̀gbin ni nínú rìwáyà ti Imam Ahmad Ànábì sallallahu alaihi wọn ní kọlọ bá àwọn wọkọ míì dípò ìgbẹ́ ẹran yẹn eléyìí fi hàn wá ibi tá a bá lọ sí gbọ̀nsẹ̀ òkúta fi nu ìgbẹ́ yẹn kò gbọdọ̀ dín sí mẹ́ta òkúta fi nu gbẹ́ òkúta tá a fi nu gbẹ́ kò gbọdọ̀ dín sí mẹ́ta eléyìí ni mẹ́ta àti mọ́mú Shafi'i àti mọ́mú Ahmed rahimahullah ta'ala lọ́dọ̀ ìmọ̀ Malik àti mọ́mú Abu Hanifa fi ṣe dandan kó dín mẹ́ta kó sáà ti nu kí gbẹ́ kó mẹ́ kò bá jẹ́ ọ̀kan kò bá jẹ́ méjì wọ́sàhí onígbé mẹ́ta náà àwọn sọ pé kí ló dé tó fi gbọ́dọ̀ jẹ́ mẹ́ta nígbà tá a mọ̀ pé ó lè nù kígbe ó kúrò lára rẹ̀ nígbà tó kù tó pé mẹ́ta ó túmọ̀ sí pé mẹ́ta yẹn kìí sùn gàgà ni nǹkan tí wọ́n gbà lérò nǹkan tí wọ́n gbà lérò ni pé kí arọ́ mọ́ àwọn sọ ike tó bá yẹ kí nǹkan gbà lérò ní ká arọ́ mọ́ lásán ànábìsọ̀lá kárọ ọmọ kó sì tún jẹ mẹ́ta tó eléyìí túmọ̀ sí pé tá a bá wà nù tó kùtà mẹ́ta ọ̀bá jẹ́ ọmọ ńkọ́ kò burú ká fò kùtà mí kù àmọ́ tó bá pé mẹ́rin péré ló jẹ́ ọmọ á tún fẹ́ lẹ̀ karùn-ún kù lọ́nà tó fi jẹ́ pé tá a máa dúró lórí rẹ̀ yóò jẹ́ nọ́mbà tí ò sí pín fún méjì tí ìbá fi mẹ́fà nù tí ọ̀nà èyí ò lókè ni ẹlẹ́ẹ̀kejì àmọ́ àpérò ìgbẹ́wò ni náà yá ẹ̀yìn ti mà ibi tí òkúta lè nù lásán òun náà lọ́wọ́ bí òtígbẹ̀ ti máa jáde àmọ́ tó bá pọ́nká sí àyíká rẹ̀ òkúta ọ̀ràn o wo omi fún àyíká yẹn àmọ́ wọ ibi tó kúta aràn náà ni ihò ti jáde eléyìí á gẹ́gẹ́ bó ti jẹ́ pé ẹ̀sìn islam ẹ̀sìn mára ni. ànábì sallallahu alaihi wasallam wọ́n ní gẹ́ẹ́rán ẹ̀gbin ni. ó túmọ̀ sí kókùtà ńkọ́ ohun tó máa ní. eléyìí tọ́ka sí kíta bá kókùtà fi nù yóò tó àbí òtó àbá tó gbọ́dọ̀ fún mi tábà. ó túmọ̀ sí kótó. bí ẹ̀ bá wá kò fi gẹ́ẹ́rán nù bí ọkọ̀ ta kò fi ẹlẹ́ẹ̀kejì ni pé ìgbẹ́jì wà ń di rẹ̀ kọ̀bá àti kú mẹ́ ìgbẹ́ wà ń di rẹ̀ ó ń bùkátà láti lo láti lo láti lo òkúta ìgbẹ́ ti gbẹ́ yóò tún á lò òkúta kó bóra rẹ̀ ń dì àbí òye inú ó lò àyè wa ìyẹn kí tó bá ti fi kẹ́kẹ́ nù jí tí ọ̀tọ́ kó fi nù jí ìgbẹ́ tó sẹ́kù ti gbẹ mọ́ ń dì a ti sọ pé ìgbẹ́ sẹ́kù àti ẹ̀rí gbẹ ń bẹ̀ mọ́ a ti sọ pé ìgbẹ́ sẹ́kù ọwọ́ a ti lọ mú òkúta bí òkúta àgbọ̀sẹ̀ ó fi kóra rẹ̀ lù la omi ló fi fọ̀ gbà ọ̀dà ó fòkúta ó fi nù dín sáà tún bùkátà ká tún lómi sí àbùkátà òkúta lásán ti fọ́ mọ́ tọ́ba fomi kún wọ́n lọ mọ̀ kò burú. ọ̀dà sígbẹ̀ta tó lè lo kúta nígbà tí ò bá sómi ní àbí tó ti kó mi ń bẹ alẹ́ lo kúta nígbà tí ò bá sí tó ti kó mi ń bẹ tó ti kó mi ń bẹ lọ́dọ̀gbà. torí pé ẹgbẹ́ mọ̀sọ́dọ̀ sọ pé torí kò sómi ó wá nígbà owó kúta torí ẹ̀ òkúta tó mi rán dọ́gba ètò bá wù ọ́ lò lè lò tẹ́bá sọ pé nǹkan mi ń bẹ tó lè dípò òkúta gẹ́gẹ́ bíi toilet paper toilet paper àtomi ìjọba wọ̀ ló lè lò kí ẹsẹ̀ torí kò sómi ló fi lo toilet paper. àtàwọn fún wa láyé láti ẹ̀fẹ́ ti bẹ̀rẹ̀ èèyàn ti fẹ́ lòkúta nílùú àwọn ilé ìgbọ̀nsẹ̀ ìgbàlódé yìí ń bọ̀ láwọn ọkùnkùn ta pamọ́ sí i òkúta tá a fi ń lò gbẹ. sọ̀rọ̀ pé ẹtọ́ bá ti fi lò pẹ́ tán kó sì tọ́jú ọ̀rá tí wọ́n máa sọ sí lọ́kọ̀ọ̀kan nígbà bá ti wá lò tó bá ti lò títẹ̀ yóò tọrọ amú jáde gbọ́dọ̀ sọnù torí tó ń bá ń da aṣọ ilé ìfẹ́ ẹ̀rú ń bà wá pé láìpẹ́ láìsìnà ilé ìgbé òní gbẹ̀sẹ̀ mọ́ ọ látàrí òkúta àgbẹ̀ á sì mà nínú tó ti síwájú wípé tá a bá rí òkúta tó nígun mẹ́ta ó lè dípò òkúta mẹ́ta àbí ó lè dípò rẹ̀ ó lè dípò rẹ̀ bíi pé ìmáàmù Ibn Qudama rahimahullah nínú tí wọn àwọn mọ́tò nìkan wọ́n ní sí pé kò tẹ̀ lé dípò rẹ̀ ó túmọ̀ sí pé jòmóòdùn ìfẹsẹ̀ ọpọlọ wa ti di ẹ kókúta ó nígun mẹ́ta ó fi bí ènù òkúta wà ó tó fi bí ènù òkúta tù o tún fi bí inú òkúta tiri ṣùgbọ́n o sọ̀rọ̀ àkọlọ́pọ̀ yígbẹ́ rẹ̀ o sọ̀rọ̀ kébẹ̀ ló kù kù lọ́jọ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o ilé ìjẹ́bi tá a dùn sí lónìí ilé ìtọ́ka sípẹ̀ ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn mọ́tótó ni ó sì ń fẹ́ kàdẹ́ni tí ó mara akọ́nàkùnmọ́lá àkọọ́lẹ̀ ọlọ́run ti gbẹ̀ tóbi pé àmọ̀ jẹun àmọ̀ ìyàgbẹ́ àmọ̀ àtọ̀ pípé àwa gángan ti gbẹ̀ jáde lára wa tẹ́ bá sábà tẹ́ bá gbóòórùn ọwọ́ yín tẹ́ ìgbé ayé náà nípa tẹ́ bá gbóòórùn ẹ̀ tẹ́ gbóòórùn gbẹ̀yìn ẹni tó gbogbo tí wọ́n bá máa fi fọwọ́ tí gbòòní fi rùn bẹ́ẹ̀ máa ní ọmọ wa àbí bẹ́ẹ̀ kọ́ ni so ó túmọ̀ sí pé ẹ̀sìn wa ọ̀sìn tó dáa gan ni ẹ̀sìn tí ọ̀fẹ́ ká yọ ẹ̀sìn tí ọ̀fẹ́ ó jẹ́ kí wọ́n mọ̀ pé wá lórúkọ tí èsì ti wà. síwájú kú tó ti kú ọlẹ́nì kejì sẹ́ńjọ́ ń gbé ọ̀ràn ayẹ̀ ní kò sì mára bọ́ bá ti gbẹ̀. bẹ́ẹ̀ nígbà tó ti kú ọlẹ́nì kejì sẹ́ńjọ́ ń gbé ọ̀ràn ayẹ̀ náà ní kò tó sì mára. ìmára lókè ìgbà tó bá mójútó pàápàá níbi ìgbẹ́ níbi ìtọ̀ ọ̀gá púpọ̀ lójú ẹnì kejì rẹ̀ ọ̀gá púpọ̀ lójú ìyàwó rẹ̀ ọ̀gá púpọ̀ lójú ọkọ rẹ̀ kọ́ ọ máa mọ́ ní ẹni pé ìyá gbẹ̀. pípátá rẹ̀ ọmọ máa rìn ní ẹni pé ìtọ̀ ìyẹn máa ní púpọ̀ lójú ẹni pé ìjìnlẹ̀. ẹ̀tọ́ sẹ́ni tí ọ̀dà mú tó ṣe pé àtọ́rùn fún mi lọ. ìgbẹ́ yẹn mọ̀kàn níbi rẹ̀ dákun kí nàá lè fi ìdílé ọ̀nà ó sì máa mú mọ́ra títí ó sọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ sá pọ́pọ̀ ohun ọ̀nà tí sábà sábà sẹ́mu àbá sábà àbí àwọn ohun ọ̀gbìn ní àwọn òbílà ó túmọ̀ sí pé ìsìnlá yàrá rahma táwọn èèyàn bá lò dáadáa kẹ́ńlá ni wọ́n bá ẹ máa tẹ̀mí gbígbà tẹ̀ ìyá rẹ̀ nítorí ìmára ìmọ́tótó ẹ sì máa bẹ bí ẹni pẹ́ ìtọ̀ torí ìmára ìmọ́tótó. ẹ̀sìn rántí ìgbìmọ̀ tó lọ ní anábì sọ́mọ́ àṣùmọ̀ náà lọ sí ibi tí wọ́n ti máa ń yà bẹ́ẹ̀ tó máa pé àmì kọ́pù domina ọ̀m ibi tó lọ ọlẹ̀ nínú ọlẹ̀ sẹ́kítẹ̀ máa ń yà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbẹ́ òní máa jẹ́ pé tààbà yín tó sì jìnnà ìgbẹ́ ló ń sún máa ń yàgbẹ́ eléyìí túmọ̀ sí pé bí lè gbẹ tiwa náà bá jẹun tó pé nulẹ̀ náà lọ wà kọ́ ọ lọ yàgbẹ́ ní ìsìn lè gbẹ oṣù jáde bí ẹni kọ́ yàgbẹ́ tó jẹ́ pé ẹ̀ǹtẹ́ jùlọ wọlé ìgbẹ́ kọ̀ bá tẹ̀lẹ̀ kò sí gbóòórùn kan pẹ̀lú gbóòórùn ọ̀sẹ̀ ní gbóòórùn ìgbà tí wọlé kò tún máa yàgbẹ́ lọ́nà tó yẹ pé wíńdò yín ẹnì kò tún ní máa wọ ọ́ránṣẹ́ o sí wíńdò atẹ́kùn ti fẹ́ tó bá ṣe ṣe tẹ́ẹ̀ bá ní pan tí máa ń tí máa ń fa òun jáde bó ti wọlé kó ti tán gbogbo olùwàdà kíw yọmọ bàjáde ni àtìmí so eléyìí lẹ́yìn tí a bá tún ní ìkó olóòórùn dúró lè gba ẹyin ó tún dà torí àwọn nǹkan tí èèyàn kà fún un díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ló máa ń bí ìkórìíra láàrin ọkọ àtìyàwó nínú àbí kẹ́nìkan náà fẹ́ rẹ́ nìkejì rẹ̀ má wàrà ntọ́lọ́ ti dá mọ́ wa ni àlèsí ká má yàgbé àlèsí ká má tọ̀ ṣùgbọ́n kò sọ wa kí ká má ti mára ká má ti má tó tuntun ká tọ́jú ilé wa ká tọ́jú ilé ìgbọ̀nsẹ̀ wa bí ẹnìkan yàgbé ká tọ́jú ilé ìtọ̀ wa bí ẹnìkan yàgbé àlèsí wàlúwà tábà fẹ́ ẹ máa dé tó tẹ̀ ọ́ hotel tó ń pè ní five star tó bá wọlé ìgbẹ́ ó ṣe bí ààfin ọba ìlú mi wàlá kódà gan ìwọ náà fẹ́ yàgbé tó máa bẹ̀rù pé ṣé wọ́n ti yàgbẹ́ ń bàbá ẹnìkan ti gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ti pẹ̀lú ayá lónìí gan ẹnìkan ti jáde ń bẹ̀ kó tó gbé fún ọ wọ́n ló rí kéńgbà tó yàgbẹ́ tó tó ṣe tẹ omi kan á rí lọ́kọ̀ klọ́ọ̀tì gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ pé kí ni kò ní sẹ́kùn bì nínú tiẹ̀ náà ó tó dùn kéye ẹ̀ bó ti yóò rí mi. so nítorí ti ẹlẹ́ àwa náà lè ṣe káàánú tún lé wa sí kó di five star kódà bó lè di ten star. so torí ti ẹlẹ́ ọlọ́run bá kọ́ ràn wá lọ́wọ́ ó sọ wá lọ́kàn ìrìn tó máa sì mára kẹ́ bọ́lá àti ṣe ń fẹ́ ó sọ wá lọ́kàn ìrìn tó máa tẹ̀lé lánàá nàbí Muhammad sallallahu alaihi wa sallam subhanahu wa ta'ala alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka Àìkú sọ̀rọ̀. Nínú lẹ́lẹ́bù tí wọ́n ti sọ pé tí ẹ̀ bá fẹ́ lè kúta, yóò kúta ẹ̀ pé kí ó.